Hmm, lójúmọ́ rẹ̀ lè tẹ̀ ètò lójúmọ́ rẹ̀ ó tẹ̀ síwájú ní sáà tá a wà yé mi àti àwọn àlejò ń bẹ̀ ńlẹ̀ agodo mo sọ lẹ́ẹ̀kan ká tó lọ pé bàbá padà dé sinimá kan ń bọ̀ àgbéléwò ni tí ó ti àti ọ̀dọ̀ ìmúlẹ̀mí ọlámúlẹ̀ kàkíyẹ̀mí actor àgègè jáde ayé òní maruwa ó dà gbà bó tiẹ̀ kọ́kọ́ mo ní wọ́n kọ́ bẹ́ẹ̀ kí ni ìtumọ̀ táìtù ayé òní maruwa ṣùgbọ́n bí àṣẹ ilé ìbòde wọ́n ló wà self explanatory ayé onímárúwá ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ actor Agége ayé onímárúwá náà lẹ wò ẹ̀yin bẹ́ẹ̀ láìpẹ́ ni gbogbo àwọn kílò kọ rẹ ń jáde bọ̀ ṣùgbọ́n àdé bẹ́ẹ̀ òun náà ẹ̀gbọ́n mi bá mi Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá wa ọ̀gá ńlá ọ̀gá ńlá boss àwọn nọmbọ akọrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi Saheed Balogun àwọn ni wọ́n ṣe MC mo rí fishmouth náà lẹ́nu ẹja òun ló ṣe MC ńbẹ̀ bẹ́ẹ̀ ni Ọlámilékan òun ló sì gbé jáde ní apá àtibẹ̀hùn kí ló fa ayé onímárúwá ibo ló ti ibo lẹ ti rí Tyson gangan. ẹ ṣe olóòtú gẹ́gẹ́ bí mo ti sọ nígbà tí ẹ ọkàn tí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan hmm. mo ní pé ayé onímàrúwá fíìmù tó jẹ́ pé ó kọ́ni lọ́gbọ́n hmm. ó jẹ́ ká mọ lẹ́vù tí iṣẹ́ márúwá wà ní nàìjíríà yìí àti iṣẹ́ hmm. union pé iṣẹ́ tí ó wà peaceful iṣẹ́ téèyàn lè fi boat kó lè fi lé ọmọ lọ́wọ́ bí iṣẹ́ tí mo ṣe ní hmm. and ó máa ń kọ́mọ̀ pa àwọn èèyàn máa ń fojú àwọn onímọ̀ wọn pé àkúṣe ni wọn hmm. àwọn èèyàn máa ń fojú pa àwọn tó ń wa máa rọ àyàn ẹ̀rẹ̀ ń jẹ́wó lábẹ́lẹ̀. <laughs> wọn ò wà rí láìbù wọn ń jẹ́wó gidi o. olóòtú hmm. wọn ò mọ̀ pé ìdíṣẹ́ márúwá àwọn tó yẹ graduate ló wà ìdíṣẹ́ márúwá. so ó máa ń ṣẹlẹ̀ tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ láàrin àwa àtàwọn tó jẹ́ bíbí olówó Mm. ìṣòro tó ṣe máa arise tó ṣe máa ṣe wá bọ̀ mi ní sọ́tọ́ mo fẹ́ kàn lọ wo fíìmù yẹn tó pé hmm. tí má ti ní kí n tẹnu wọn báyìí màá ti sọ. ayé òní maruwa jacuzzi ó dà mo rò pé iṣẹ́ yìí náà ẹjọ́ púpọ̀ ẹjọ́ mọ bí gbogbo ẹ ṣe mo rí jacuzzi náà bẹ́ẹ̀ kí lẹ lè sọ ń pa ayé òní maruwa kí lẹ lè sọ ń pa ẹ̀ ṣe rí ayé onímọ̀rọ̀wá hmm. sinimá tó lálùbárẹ́ kà hmm. nígbà tí mo gba script yẹn tí mo kà inú mi dùn mo ní ah nice one ọlámilẹ́kan actor àṣẹrẹ hmm. inú mi dùn fún story ẹ̀ gan hmm. ṣẹrẹ most of àwọn èèyàn máa fojú wo ọmọ ní mọ́tò tàbí ọmọ ní márúwá pé wọn kì í ṣèèyàn ẹlòmíì dẹ̀ nìyí nàìjíríà ìlú ta wàyí hmm. ló fà tó fi lọ́n gun márúwá torí pé ẹlòmíì ṣe tán school ẹgbẹ́ mi mo sọ kò tètè ríṣẹ́ ṣé kò ní jẹun ni aṣáwa márúwá bọ̀ wáyé o ti wá márúwá ọmọ ta ni o ó ti wá mọ́tò ọmọ ta ni o mímì sọ pé ẹlòmíì wà lára wọn náà tó jẹ́ pé kíní o hmm. bẹ́ẹ̀ ló wà lẹ́nu pé wọ́n wà lẹ́nẹ̀ yẹ kò yẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló wà lẹ́nu pé wọ́n wà lẹ́nẹ̀ tó wà níṣẹ́ yìí dáadáa hmm. ìgbà tí mo ka script yẹn ah ah inú mi wá dùn ibì kan wà tí actor ti ń wa amárúwa lọ hmm. tí ó ya olówó kan tó fi mọ́tò tó fi blọ́ọ̀kì ẹ̀ tó ṣàdìwálá di pé ó gba actor létí actor sọ kíní kan bẹ́ẹ̀ ni ṣàwọ̀ ní mọ́rọ́ṣà kì í ṣe ènìyàn ni. Hmm, ọ̀rọ̀ ńlá eh, ọ̀rọ̀ ńlá. ṣe o ní kóòsì kókó márùn wọn níbi pé kókó lọ́nà torí pé wàlẹ́ sọ three fifty wá sọ fún níwájú pé kóòsì kókó lọ́nà hmm. ó wá dá lóhùn pé ah ṣàwọ̀ ní márùn ṣé à kì í ṣe ènìyàn ni. Hmm, kò tí ì yé yín. ó yé mi ó yé mi ó yé mi bẹ́ẹ̀ eh, eh, nínú iṣẹ́ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ ó sọ ìgbésí ayé àwọn tí ó jẹ́ onímàlúwa màlúwa àti tí wọ́n ń ṣe inú mi rẹ̀ dùn pé ẹ̀yin náà jẹ́ ìkan lára àwọn alága wọn ṣàǹkó nínú bàbá wo náà lóòótọ́ àwọn èpò wà nínú àlùkámà yẹn jẹ́ sáré mú yẹn wọlé bó ni àwọn ọ̀nà wo lẹ̀ ń gbà láti yọ àwọn èpò ìkóná àlùkámà. ẹ ṣe olóòtú mo kàn fi àsìkò ìkí ọ̀gá wa Alhaji Musiliu MC hmm. state chairman Lagos state hmm. ọ̀gá wa ni wọ́n hmm. wọ́n gbìyànjú gan-an nítorí ara ìgbìyànjú wọn Hmm. òun ni pé àwọn kan wà tí wọ́n máa ń fi márúwà já olè tó jẹ́ pé tó bá ti di ní ìdajì wọn kì í ṣe onímárúwà o hmm. but tó bá ti di ní ìdajì wọ́n wá márúwà tí wọ́n fi ń jalè hmm. so tó bá ti wọ́n fi ń jalè yẹn ọ̀gá wa ti lọ sí gbogbo eh, police station káàkiri pé ẹni márúwà tí wọn bá ti rí rúùtù lára ẹ̀ tí wọ́n rí àti ní id card ọ̀gá wa alájí mc. Mm ọ̀gá ni iṣẹ́ hmm. yé wọn hmm. bẹ́ẹ̀ náà ni alhaji muri èkó. àwọn náà ti dé orí ètò iléeṣẹ́ ìrírí ajá alhaji ẹ̀ẹ́dẹ́ olúọmọ iṣẹ́ yẹn yé wọn hmm. wọ́n ti petition ti wà títí kí mọ gbogbo eh, police station kẹ̀kẹ́ tí ò bá ti ní route tí ò ní id card àti ò ní sticker route ibi tó ti ń bọ̀ a ní àǹfààní láti dájú pé ibo ló ti fi ń ṣiṣẹ́ nítorí àwọn tó ń fi kẹ̀kẹ́ yẹn jáde iṣẹ́ lọ́fíìṣe ìgbà wo ni ìfilọ́lẹ̀ yìí ń bọ̀ ìgbà wo láyé ní márúwá ìgbà wo ni ìfilọ́lẹ̀ rẹ̀ kéde irú àwọn èèyàn wo ni káwọn èèyàn máa retí ń bẹ̀ kí ni ẹ̀kọ́ tẹ̀rọ báwọn èèyàn máa kọ́ nu ayé ní márúwá. ẹ ṣe ẹ̀kọ́ tó máa kọ́ pọ̀ àkọ́kọ́ ń bọ̀ tí máa sọ fún òun ni pé Alhaji Jíbọ́lá Pasuma hmm. àwọn lélẹ́rì ọjọ́ yẹn hmm. wọ́n máa fẹ́rẹ́ dá wa lára yá hmm. bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn àwọn oníjó ilẹ̀ Yorùbá cultural dance Yorùbá wọ́n máa wà ń bẹ́ẹ̀ ń jọ yẹn Eh, eh, small doctor hmm. aláàfin agége hmm. òun náà máa wà ń bẹ́ẹ̀ jọ yẹn àwọn olórin oríṣiríṣi títí mọ́ àwọn artist hip hop hmm. artist wọ́n pọ̀ nbẹ̀ tí wọ́n máa ṣeré ìjọ yẹn so ìjọ yẹn wọ́n á entertain wọ́n á dẹ̀ gbọ́ àwọn message tó jẹ́ ọ̀rọ̀ látẹnu àwọn ọ̀gá wa alhaji muslim nc àwọn gan ni ship host so àwọn náà máa wà nbẹ̀ alhaji muri èkó àwọn ní station àwọn ní kẹ̀kẹ́ àwọn náà máa wà nbẹ̀ gbogbo àwọn branch chairman káàkiri all Lagos state gbogbo wọn ló máa wà ń bẹ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni àwọn tó jẹ́ agbófinró tó jẹ́ DPO ní ṣáìdì wa lágége àwọn náà máa wà ń bẹ̀ àwọn ọ̀gá lasma wọn máa wà ń bẹ̀ wọn bá wa sọ̀rọ̀ láti fún àwọn ọmọ ní àwọn ọmọ wa ní because ọmọ mi wà kò mi ò jókòó ìdájí ló ti máa jáde but nítorí pé ó máa láǹfààní pé ó máa láǹfààní àti wà ń bẹ̀ àwọn ọ̀gá yẹn máa bá wa sọ̀rọ̀ lórí traffic bí a ṣe máa obey traffic tí a ṣe ní máa disobey àwọn mm, òfin òpó so mm. gbogbo ẹ̀ náà ni wọ́n máa bá wa sanjọ́ so àwọn àǹfààní tó máa wà bẹ́ẹ̀ ó pọ̀ gànjọ́ yẹn so mo fẹ́ àsìkò sọ fáwọn èèyàn mi àwọn olólùfẹ́ wa ń lé kan tú yáyà kan tú yáyà kan wá kí wọ́n tún wá kọ́gbọ́n mọ́gbọ́n níjọ yẹn. àwọn wo ni àwọn òṣèré ìtàgé tí ó wà nínú ayé onímọ̀rọ̀ wa èmi gẹ́gẹ́ bí èèyàn kan olúwàbùkọ́lá aṣọ jacuzzi mo wà níbẹ̀ hmm. saheed balogun wà níbẹ̀ hmm. ayọ̀ adésanya wà níbẹ̀ hmm. eh, big va wà níbẹ̀ apọlọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí lórúkọ ọmọ mi la wálé ẹ eh, wálé otu ọmọ mi náà wà nbẹ so apọ apọ apọ ọlámilékun actor ọ̀rẹ́ mi náà gbogbo àjọ wà nbẹ. ẹni otu yẹn pé ìtumọ̀ kan lè ta àwọn eh. sọ yìí ó dà ẹ ibo ni ìfilọ́lẹ̀ ayé onímọ̀rúwá yóò ti wáyé ọjọ́ wo ni ìgbọ̀ngàn wo la fẹ́ lò ọ́ọ̀lù wo la fẹ́ lò àti pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo làwọn èèyàn lè pè láti ra àǹkárá yín èló làǹkárá. ẹ ṣe olóòtú àǹkárá yẹn ọ̀pá mẹ́rin four thousand hmm. ọ̀pá mẹ́fà six thousand hmm. wọ́n dẹ̀ máa rira ní Talita Kumi fashion designer shop lábúlé ẹgbà hmm. lẹ́gbẹ̀ẹ́ NNPC ibi tí event yẹn ti fẹ́ wáyé dami event ọ̀ ní akilọ̀ ibẹ̀ ló ti máa wáyé. àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè sí bóyá láti ra aṣọ àti ibo ní jacuzzi. tí ẹ bá fẹ́ ra aṣọ hmm. ó wà ní Tàlẹ́tàkúnmi shop tó wà hmm. nílẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ilé epo NNPC hmm. tó wà ní tó wà lábúlé Ẹ̀gbá ẹ lè rí tó wà lábúlé Ẹ̀gbá àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lè pè ẹ bá fẹ́ ra aṣọ ní o seven no eighty nine fifty one four seven four seven ẹ tún lè pe actor náà o oh eight one seven one seven zero seven three six two ẹ dẹ̀ tún lè pe o oh two náà o oh eight o seven one four nine four nine four nine ẹ dẹ̀ lè pe mi gangan tí mo jẹ́ jacuzzi náà o eight o six five seven five seven three twelve. mo ti fẹ́ béèrè pé ṣe é mọ nọ́mbà tí yín gangan lórí. <laughs> ọlọ́bìnrin kàkí ẹ̀mí báwọn yẹn wá fẹ́ kàn sí gangan kílẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè yín sí pápá àpáká tó mọ́ lọ. ẹ ṣe olùtù mm. nọ́mbà mi ni oh eight one seventy one seventy seventy three sixty two. ẹ pè lẹ́ẹ̀kan sí. oh eight one seventy one seventy seventy three sixty two nọ́mbà mi ni. àjọṣe wa ni o bẹ́ẹ̀ ni ayé onímọ̀rúwá ẹ̀jẹ̀ àjọṣe ìfilọ́dẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni à ń bọ̀ wá pàdé alájí Wàsíù Alábí Pasuma ńlá ọ̀gá ńlá bọ́ọ̀sì ah lágbára náà bá àjọ ṣe ni ojúmọ́ rẹ lè tètò lójúmọ́ rẹ àwọn àlejò mìíràn o olúbùkọ́lá daṣọ tí wàá mọ̀ sí jà kùsì àti ọlámilẹ́kan akínyẹmí tá a mọ̀ sí actor àgègè lágbára náà ẹ mọ̀ tẹ̀síwájú àjọ wà ń ni ayé onímọ̀rúwá yóò mọ̀ ju yín ṣe o lágbára náà ẹ mọ̀ tẹ̀síwájú ẹ wo ẹjẹ́ mọ̀ fẹ́ iṣẹ́ lọ lórí ètò ètò Ojúmọ́ Ire lọ́jọ́ tèmi ọmọ yín ọlámilẹ́kan ọ̀yáwálé ó ṣe bẹ́ẹ̀ ṣe gàyà díẹ̀ lónìí kò lè dáa náà ni àjọ lọ́sẹ̀ tó ń bọ̀ adédire adéyèlú ọkọ tèmi ọtúnba ambassadọ adédèrè adi ọmọ onílù ọdí òmu yẹrọ kí ọlọfà mọjọ ọlàlọmí ọmọ àbẹsù yóò kọ tó bá sọdẹ ọ̀sẹ̀ tó ń bọ̀ á sì yọ pàdé lórí ètò yín ètò wa ojúmọ́ rẹ lágbára Ọlọ́run àwa láwọn mọ wa o ẹ̀yin láwọn mọ bá agara ìdílé ìdùnmọ àgàrà òní dẹ́nìkan ọkàn wa ó dìgbà kan o ó ó dàbọ̀.